ọjọ́ kan ni gbogbo ẹ̀yà ara ni wọ́n gbógun ti inú báwo lọ́n ti gbógun ti inú ọwọ́ sọ wípé ojoojúmọ́ lòun fi ń dáná ojoojúmọ́ lòun fi ń ṣiṣẹ́ tóun ń gbọ́ oúnjẹ ẹsẹ̀ ní ṣe bóun lòun ń lọ síbi tóun ti ń wá nǹkan tínú máa jẹ kó tó di pọ́wọ́ gan-an sí fúnra ara rẹ̀ bá ní bóun ti ń rún lòun ń pa lòun ń gé kó tó di wípé inú ń gbà á ojú ní bóun ò bá rí nǹkan tóun fẹ́ jẹ òun ò lè jẹ́ inú ò lè gbà torí wípé òun gbọ́dọ̀ rí kí ọpọlọ tó sọ wípé ìdọ̀tí ni nǹkan tó wà nínú oúnjẹ yìí àmọ́ inú kàn ń gba gbogbo ẹ̀ ni òun ò ṣe nǹkan kan ni gbogbo wọn bá yarí wípé àwọn ò ní ṣiṣẹ́ ọwọ́ ní òun ò ní gbọ́ oúnjẹ ẹsẹ̀ lòun ò ní lọ síbi tóun á ti mú oúnjẹ wá ojú náà lòun ò tiẹ̀ ní wo nǹkan kan bóyá ìdọ̀tí ló wà nínú oúnjẹ o àbí kò sí dọ̀tí kí ló wá ṣẹlẹ̀ bí gbogbo ara bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní ṣàárẹ̀ nù ni ò bá ságbára fún gbogbo wọn mọ́ apá ò lè dìde ẹsẹ̀ náà ò lè rìn ojú gan tó lòun wò nǹkan kò rí nǹkan kan wò mọ́ ní inú bá pe gbogbo wọn pọ̀ ló bá sọ wípé ìwọ ọwọ́ tó ń gbọ́ oúnjẹ ìwọ ẹsẹ̀ tó ń lọ síbi tó ti ń wá nǹkan tí màá jẹ ìwọ ẹnu náà tó ń ge tó ń pa tó ń rún ṣé ẹ mọ̀ wípé bóun ti ń gbà yìí kì í ṣe fáǹfààní tòun nìkan bí ò ṣe fáǹfààní gbogbo yín ni inú ní bóun ò bá gba oúnjẹ sára kò sí bápá ṣe fẹ́ lágbára àti gbé sókè ó ní kò sí bí ẹsẹ̀ ṣe fẹ́ ní okun àti agbára láti rìn káàkiri ó ní ojú gan tó lóun lòun ń wo oúnjẹ kó tó di wípé inú ń jẹ gan ó ní kò sí bó ṣe fẹ́ lágbára láti wo nǹkan kan nígbà náà ni gbogbo wọn tó mọ̀ wípé àti apá tó ń gbọ́ oúnjẹ àti ẹsẹ̀ tó ń lọ síbi tó ti máa wá nǹkan tí inú máa jẹ àti ẹnu tó ń rún tó ń pa tó ń gé kó tó di wípé ó wọ inú ìgbà náà ni gbogbo wọn tó wá mọ̀ wípé fún àǹfààní tara àwọn gan-an nínú ṣe ń gba oúnjẹ mo wá ń gbà á ládùúrà ní wákàtí àti ọ̀wọ̀ yìí wípé gbogbo ibi tí àìsàn lè wà ní inú wa ní apá wa ní ẹsẹ̀ wa ní orí wa ní inú ojú ni olódùmarè ọba aláwùrábí á bá wa mú àìsàn náà kúrò mo gbà á ládùúrà wípé àti àìsàn òró àti ti ìdùbúlẹ̀ ìbá ṣe àìsàn tó ń pa ẹ̀yin lẹ́kún ní kọ̀ọ̀rọ̀ ni tí ò ṣe sọ síta àbí àìsàn tí gbogbo ojú tí wọ́n mọ̀ yín mú ni ní agbára ọlọ́run ọba tó dá ayé òun ọ̀run ọba wo ni sàn láì fúnni ní abẹ́rẹ́ àbí àgbomu àdáwọ́ ìwòsàn lẹ́yìn àlàáfíà ara wa tó ti fẹ́ máa takò lórúkọ jésù kò ní takò yín mọ́ èyí náà ni mo fi ṣíde ètò lénìí fún gbogbo ẹni tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ ti mọ̀ wípé gbogbo ìgbà bẹ́ẹ̀ bá ti ń wo èmi ọmọ yín Sekinat Ọláìdé Rájí ọmọ wọn nísẹ̀yìn òrò ìlú Ẹ̀yọ́ kìkẹ̀gàn níbi tí ojú ti bú ni tó ju ẹnu lọ ọmọ àsọ̀rọ̀ má sọ tàná ajífọjọ́ gbogbo mọ ohun tuntun sọ ẹ ti mọ̀ pé gbogbo ìgbà tẹ́ bá ti ń rí mi lójú ẹ̀rọ amóhùnmáwòrán yín ohun tó ní ṣe pẹ̀lú àlàáfíà àti ìlera àwa ẹ̀dá òun náà ni mo wá sórí ètò wá sọ ẹ tó mọ̀ wípé kò wá sí ètò mìíràn tó mú ìlera àti àlàáfíà yín lọ́kùnkúndùn bí kò ṣe ètò ìlera lọ́rọ̀ dóréré tó dẹ̀ ni mo fi máa ń sọ ní gbogbo ìgbà wípé ní gbogbo ibi tẹ́ ẹ bá wà ìbá ṣe níbi iṣẹ́ ni ìbá ṣe níbi ìsọ̀ ìtajà yín abí nínú ilé yín ni ẹ ké sẹ́bí ẹ ké sára ẹ ké sójúlùmọ̀ ẹ ké sáwọn ọ̀rẹ́ ẹ pé bàbá ẹ pé màmá ẹ pé àwọn ọmọ ẹ pé àwọn ẹ̀gbọ́n ẹ pé àwọn àbúrò pé kí wọ́n bá sójú ẹ̀rọ amóhùnmáwòrán wọn bẹ́ẹ̀ ni iléeṣẹ́ tẹlifíṣàn Orísun pé kí wọ́n máa wò ó torí wípé ọgbọ́n pọ̀ ìmọ̀ tá a máa ń kọ́ra wa lórí ètò ìlera lọ́rọ̀ torí pé ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀ la máa ń gbé àwọn tó nímọ̀ nínú ètò ìlera wa láti wá là wá lóye lórí àwọn àkòrí pàtàkì tá a máa ń pẹ̀kẹ́lù lọ́sọ̀ọ̀sẹ̀ ẹlẹ́ẹ̀ ti mọ̀ wípé lórí ètò ìlera lọ́rọ̀ lábala lábala òun náà ni ètò ọ̀hún pín sí a ní abala ibi tá a ti máa ń mú ìròyìn ní ẹ̀ka ètò ìlera wa bẹ́ẹ̀ ni ó ṣe pàtàkì ó ṣe kókó ká mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní ẹ̀ka ètò ìlera ìyẹn health sector wa yàtọ̀ sí ìyẹn ní abala ibi tá a ti máa ń fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ pẹ̀lú àwọn àlejò wa tá a bá mú wá lọ́sẹ̀ọ̀sẹ̀ lórí àwọn àkòrí tá a bá fẹ́ sọ̀rọ̀ lé lórí ẹ ti mọ̀ pé àwọn tó nímọ̀ tó tó lóye lórí àwọn àkòrí àti àwọn tó ti kọ́ṣẹ́ mọṣẹ́ ní ìlànà ètò ìlera àwọn náà la máa ń gbọ́ wá gẹ́gẹ́ bí àlejò wa yàtọ̀ sí ìyẹn tún ní abala àwíyé bẹ́ẹ̀ ni a ní abala àwíyé mi láti máa ń mú àwíyé wá lórí àkòrí pàtàkì tàbá fẹ́ sọ̀rọ̀ lé lórí lọ́sẹ̀ bẹ́ẹ̀ ni a tún ní abala kan èyí táwọn olóyìnbó á mọ̀ pé ní nutrition segment nutrition segment yìí jẹ́ abala kan pàtàkì tí a yà sọ́tọ̀ láti máa sọ̀rọ̀ lórí èso kọ̀ọ̀kan lọ́sẹ̀ọ̀sẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló fẹ́ràn kí wọ́n mọ̀ jẹ bàràkàfù ẹlòmíì bẹ́ẹ̀ bá wọ́n lè jẹ dìríkà ìrẹsì kan tán lórí ìjókòó kan níbi tí ẹlòmíì fẹ́ràn oúnjẹ dé àwọn bẹ́ẹ̀ bá bi wọ́n pé ǹjẹ́ ẹ mọ̀ ń jèso wọ́n á láwọn ò fẹ́ràn èso wọ́n á lè so ò lè yó àwọn bí ẹ̀bà bí àmàlà bí iyán torí náà la fi gbé abala yìí kalẹ̀ láti máa là wá lọ́yẹ̀ lórí àwọn àǹfààní tó sodo sínú ká máa jẹ èso àti wípé mọ̀ pé kò wá sí ní téèyàn jẹ ní àjẹjù tí kì í ní bá a tirẹ̀ bẹ́ẹ̀ ni bá ti ń sọ àwọn àǹfààní tó wà nínú ká mọ jẹ èso kọ̀ọ̀kan lọ́sọ̀ọ̀sẹ̀ bẹ́ẹ̀ náà la tún wá ń sọ àwọn ìpalára tó sodo sínú ká mọ́ ọ jẹ́ lájẹjù ẹ ti mọ̀ wípé àṣejù nǹkan náà ó ní ohun tí mo bá dé ẹ ṣe tí wọ́n wà lójú ẹ̀rọ amóhùnmáwòrán yín báyìí àbí ẹ ti pẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ yín ẹ jẹ́ ká jọ bẹ̀rẹ̀ ètò náà báyìí ní báyìí ẹ ká bọ abala àkọ́kọ́ tó jẹ́ abala ìròyìn ní ẹ̀ka ètò ìlera ẹ kú ìkàlẹ̀ ìròyìn ní ẹ̀ka ètò ìlera mímú ìgbèrú bá ẹ̀ka ètò ìlera jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn ohun tó jẹ ìjọba ààrẹ muhammadu buhari lógún ìdí nìyí tó fi jẹ́ wípé pẹ̀lú bí owó kò ṣe fi bẹ́ẹ̀ wọlé dáadáa tó àfikún sì ń bá owó tó ń lọ sí ẹ̀ka ètò ìlera lójoojúmọ́ alámòjútó ètò ìṣúná àti àtòlú aṣòfin udoma udo udoma ló sọ eléyìí ní ìlú àbújá nígbà tó ń sọ̀rọ̀ ní ibi ìdánilẹ́kọ̀ọ́ kan tó jẹ́ ti ẹ̀ka ètò ìlera ó ní aláfíà àwọn ọmọ nàìjíríà jẹ ààrẹ lógún púpọ̀ torí náà ló ṣe ń bu owó gọbọi fún ẹ̀ka ọ̀hún nínú ètò ìṣúná ọdọọdún kò ṣàìsọ di mímọ̀ pé bí ètò ìṣúná ọdún yìí ṣe dínkù díẹ̀ pẹ̀lú ìdá mẹ́ta ó lé bíntín sí i ti ọdún 2018 síbẹ̀ ìdá mẹ́jọ ìyẹn 8 percent ni owó tí ó bù fún ẹ̀ka ọ̀hún tún fi lé sí i. Udoma wá fi kún un pé ó pọn dandan kí àwọn owó yìí fúnná lórí ẹ̀ka náà kí ìlera lè wà fún àwọn ará ìlú nígbà tó wá ń sọ àsọdájú bí ìjọba àpapọ̀ yóò ti tẹra mọ́ pípèsè owó fún ẹ̀ka ìlera ó ní ó ṣe pàtàkì kí àwọn ìlànà àti ètò tòun ti òfin wà nílẹ̀ tí yóò rí sí lílo àwọn owó náà ní ọ̀nà tó tọ́ lákòótán ó ní ètò tí ìjọba àpapọ̀ gbé kalẹ̀ ìyẹn economic recovery and growth plan ní ìlànà kan tó gbájúmọ́ ètò ìlera èyí tí ìjọba àpapọ̀ kò sì ní káàárẹ̀ láti máa mójútó dáadáa.